Bukki Nigeria Limited, Bukki Enterprises, Bukki Nigeria PLC, Samson Kilari Bukki Marketing and Distributing Company, hey, Bukki. Ah! Bukola Bukowo mọ gbàgbé mọ gbàgbé àdéhùn tá a jọ ṣe mọ gbàgbé àdéhùn o bàdé lọ́mọ kò í sì ah! ibi tó gbé mi dé náà ni tó kọjá bẹ́ẹ̀ eh? mo ṣe ń gbé mi lọ wájú báyìí ẹ̀mí náà gbé òkè mo ń gbé òkè tí mo sọ pé ah ọmọ ọmọ ọmọ nàmọ kan ọmọ tẹ òkun ọmọ ní ọdún rẹ lọ. samson kankan ti fẹ́ ṣe mí gan ní. Ah! ọmọ mi ní parọ́ fún ẹ ah! àbí ká tó ń wọlé ká tó ń wọlé. wo gbogbo bíbá yìí ló ń ta ní bí o ṣe ọkàn mọ́. ń ta ẹ má wọrí màá bẹ fàtẹ́kùn sí dáhùn àti ṣe wọ́n bá mi fẹ́ ní iṣẹ́ ọkàn mọ́ ṣo fẹ́ pa mí ni. eléyìí tó wá ló fẹ́ lọ yìí ká ló lè dúró ni ní ìsìn báyìí àwa tún ní ká tún wọlé ká tún. má jẹ́ ká wọlé níta ah! ṣe ọlọ́fà ìbàlùkà sí wọ mọ́tò. Eh, eh, ìgbà wo ni bí ìgbà wo ni kí n máa retí báyìí. next week. next week. next week. ọlọ́run ní dé ó fẹ́ mi dead body next week ni tí mo lọ sùn wá lọ́la. èmi ò wá o. ah ee o gbọ́dọ̀ wà lọ́la. ìwà. wà wà lọ́la ọba ayé mi jẹ ayé ò ní bàjẹ́ ò ní sori burúkú. bíbá ayé ẹ̀jẹ̀ bíi ti báwo. mọ́tò ò ní gbá olóore rẹ̀ ah ò ní wà lọ́la. ìwà. ẹ jọ kí ni nǹkan kẹrin fíkọ́ di ọ̀pẹ. kíní kíní àwọn olórí burúkú rẹ bó ṣe ń nà rí tí ń tẹ bó ṣe ti máa gbó jẹ tí mú gbogbo ẹ mọ́ra wọn wọn sọ pé a láyéláyé. ṣé kò sí wọ́n yára yẹn. ó yà jọ jọ. next week máa wá. jọ jọ jọ jọ. ọ̀dà tó bá dọ̀tún la máa wá. ọ̀túnla hmm. ọ̀túnla ìwà wájú jà o ṣùgbọ́n. mo lè mọ sàn lé. búkì lọ́túnla o tètè lọ́túnla o ní sọ́dún burúkú o búkì búkì. Ah! <laughs> bíkílì ò ṣe dúró ìyá ìyá ìyá. wọ́n sì. ẹ bó ni yàrá irú gan. lọ́wọ́ ọgbà tílẹ̀ mọ́ yìí wọ́n wó táìmù. Ah, ó dobìnrin mẹ́ta tó máa gbé wa ọ̀gbẹ́ni má para kí ló dé. ṣóra lè tó lọ yìí ọmọ chọ́ọ̀chì wa ni. ṣéṣọ yìí lẹ wá ń ṣe nínú nínú yàrá. pírẹ́yà ni àgbàdúrà. Samson má parọ́ fún mi ah, ah, ariwo tí mò ń gbọ́ yẹn ariwo àdúrà yẹn àdúrà ni. Ah, Samson irọ́ ló pa ṣe sùúrù àwọn obìnrin yẹn máa ṣe é léṣe ah, díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ Samson láti kékeré náà ti ṣe fún mi kò sí yóò obìnrin tí mo fẹ́ gùn kò sí yóò fi àfarapa tí mo fẹ́ gùn nǹkan ò lè ṣe mí ẹ yẹlẹ àmọ wò lẹ́yìn ẹyẹ rẹ rẹ yẹ mú ah, <laughs> àwa ni ẹ ah, máa bá yí bí iṣẹ́ rìn ní bá yí bí iṣẹ́ rìn ní. máa ṣe é léṣe. mo bọ̀ mo bọ̀ ah o bẹ́ẹ̀ bi. Samson. o bẹ́ẹ̀ bi. Samson. à ń ṣe àpẹẹrẹ àwọn kàkó yìí kó o lè gbé kọ́mbọ̀dù kọjá wá ju tàwa báyẹn kémi náà má tòógbó ẹ̀wò <laughs> kò yìí sí náà. kọ́mbọ̀dù ah ee eh, ọlọ́run ṣàánú mi ò yéṣu ìbejì ayé sẹ́yìn <laughs> ọlọ́run ṣàánú orí méjì yẹn bó ṣe rí tó ṣàánú àìsàn <laughs> ṣe báyìí lọ́jọ́ àpò pé eh, ọmọ gangan nìyẹn ìtumọ̀ ẹ̀ ni wípé láti gba tí mo ti wà ní kékeré tó wípé obìnrin tó bá tó tẹ̀ tí mo fẹ́ máa rí fẹ́ ṣe é obìnrin tí màá fẹ́ kó kankan tìrìtìrì ni tìrì ojú ẹ yìí mẹ́ta mẹ́ta yìí àwọn olóyè kí n bọ́ fún ẹ mo bọ́ fún ẹ báyìí mo rún dábàá lè yàn mo rún gidigidi mo ti rí. mo lọ ẹrù tí ẹ bẹ wọn gun orí kan tí wọn. yé ogbọ ayé mi o ò ní bá ayé mi jẹ Sunday lọ. sóyà rẹ wọn dá mi. àyà iná jáde láyà ò jẹ kú iṣẹ kú ló jáde láyà. wọ́n ṣiṣẹ́ torí mo farabalẹ̀ dẹ ẹni wọ́n jẹ́ kétí ó wà mí dé tí yẹ kó wà wọ́n jẹ́ kójú wà mí dé kójú wà wọ́n á ṣe everything wọ́n á set mi ẹmọ kan kò rí sí i. mi náà láìpẹ́ o láìpẹ́ mi báyìí. ẹ eh, torí pé wọn gbọ́ fọ́ fún mi náà lẹ́kọ̀ọ́. ó kọ́ fún mi. ah ọ̀dọ́kẹ́ ah! mi ti gbọ́ fún mi ayé mi o. ah ah ẹ. Ah! tí wọn ah! náà ni mo ṣe láì mi náà náà. gbà mí o ẹ gbà mí o Samson mo gbé mo dúró báyìí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ obìnrin yẹn náà dúró báyìí. ẹ ariwo yín náà mo bọ́ ariwo yín náà mo bọ́ tí mo fi. Samson yìí o. ẹ wá kí ló ṣẹlẹ̀ kí ẹ má pariwo atẹnukú lé mo ti ń gba ìwo yín látàrọ ẹ sì ń pariwo ha ha mo sọ̀rọ̀ bọ́yá fi kíní gun yín dì ní kí ló ṣẹlẹ̀. àní Samson ni òun àti obìnrin kan jọ dúró bí ń sìn obìnrin yẹn rẹ̀ gbé disapia. ó gbé Ah! ẹ tún sọ ọ ntí mo dẹ̀ máa ń sọ fọ́mọ ẹ̀yìn o. ẹ fa balẹ̀ ẹ fa balẹ̀ kó mẹjẹ kọ títẹ mu láwọn kùtùkùtù ni ó ní ṣe bákan bákan ẹ tún ọ̀rọ̀ sọ. àní àní samson òun àti obìnrin kan wọ́n jọ dúró sí. wọ́n jọ dúró báyìí. ẹ hmm. bóbìnrin yẹn ṣe gbé lọ yẹn wọ́n ti sàbíà. ó gbé ibo gbé wọn lọ. wọ́n ti sàbíà. ẹ lọ lé wọn mú ibo gbé wọn lọ. a sì ah! dúró bí sọ̀rọ̀ yìí ẹni. dọ́kọ̀ orí ẹlẹ́gbẹ́ wọn lọ. ní tí mo dẹ̀ máa ń sọ fọ́mọ ọkùnrin ni o. mo ní ah! obìnrin máa pa ẹjọ́ kan ìyẹn ń ṣe báyìí kó mu jẹ obìnrin máa pa ẹ́. Ah! tẹ̀sán tí ìyèmẹ́lẹ́ gbé wọn lọ ẹ tún sunkún kò yé mi. Ah! kò lè yẹ kò lè yẹ Samson disappear.